أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عونك يا معين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم a dá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run a gbé Ọlọ́run ọba tóbi ayìn òun lọba tí gbogbo ẹ̀yin tọ́ sí torí òun ló ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ tí nǹkan kan bá wá bẹ mọ́ òun nìkan náà ni ó kù tí ó máa bẹ wa kò lè tó ń ti ọyẹ Ọlọ́run ẹ̀yìn wa kò lè tó ń ti Ọlọ́run tọ́ Si kíkí náà ẹ̀yìn náà bá ti ṣe é bá ti lágbára mọ̀ yìí abẹ́lọ́wọ̀n ọba kó bá wa fi kí ànábì sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ̀n kó bá wa fi kẹ́ gbogbo àwọn ànábì ọlọ́wọ̀n àwọn ẹni rẹ̀ tí wọ́n ti jí sí olúwa lọ àwọn àfa àtọkọ wa ń kí bẹ́ẹ̀ àwọn òbí tó bí wa bẹ́ẹ̀ gbogbo ẹni rẹ̀ tí ń fẹ́ ti wa nítorí ọlọ́run àkí gbogbo yín gbogbo ojú rẹ̀ nínú ọkùnrin obìnrin etí rẹ̀ nínú ọkùnrin obìnrin tí ń gbọ́ wa tí ń wò wá àkí ń pẹ́ salamu alaykum wa rahmatullahi wa barakatuhu ìjọ yín ìjọ wa ìjọ rere àjọ tí wọ́n kóra wọn jọ láti tún ìlú ṣe àjọ enetude eh, elite network of sustainable development nílùú kwara state tí wọ́n dìde pé a fẹ́ kí nàìjíríà tèmi kó dáa ju tàná lọ a fẹ́ kí nàìjíríà ọ̀la kó tún dáa ju tèmi lọ àwọn ni wọ́n fi sí olúwa rán wa sí gbogbo ọmọ kwara state fún gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ ìpè tá a bá fẹ́ kí nàìjíríà ó sunwọ̀n kì í ṣiṣẹ́ ìjọba nìkan kì í ṣe iṣẹ́ ìjọba nìkan ọ̀pọ̀lọpọ̀ ẹkún táwọn ọmọ nàìjíríà ń sun lójoojúmọ́ tá à ń sun lójoojúmọ́ ìṣòro tá à ń rí lójoojúmọ́ èyí tó pọ̀ jù ń bẹ kì í ṣọ̀dọ̀ ìjọba ní tiwa o ọ̀dọ̀ ọmọ nàìjíríà ẹgbẹ́ wa ọmọ ìlú ẹgbẹ́ wa náà là ń para wa lẹ́kùn àbọ́jà tó lọ tó ti lọ rágbàdo tálágbàdo lù ọ́ jìbìtì síjọba mọ̀ sí ṣẹ́jọ́ ìjọba ni ìyàwó tí tó tó tó tó jàǹbá ọkọ rẹ̀ ṣẹ́jọ́ ìjọba ni àníṣe tí ìlú ọba dà tí ọba sunwọ̀n èyí táwo ṣe ń bẹ̀ pọ̀ ju ìṣèjọba ṣe lọ tá a bá ti ń kan tá à tún wọn ṣe tá à yá wọn mọ̀ràn yá wọn láàka ìpè báyìí lẹ̀ bá ṣe mọ̀ báyìí náà ní ká mọ̀ gbọ́ mọ̀lú náà wí tọ́rọ́ mọ̀lú náà ní ń àwọn tó ń joyè kì í ṣe pílánẹ̀tì míì náà ti ń wá kì í ṣàgbáyé míì ìbáwọn ọ̀rẹ́ wa náà ní joyè àwọn ẹ̀gbọ́n wa ní joyè àwọn àbúrò wa náà ní ń tábà wa túnra wa ṣe àfi ká ti dá a láti lẹ́vù kéékèèké kó tó wá di pé a máa dá a lọ sí lẹ́wù gíga ọlọ́mọṣà bá wa tún lùwà ṣe ìlú Kwara kó máa dùn kó máa lárinrin ìlú Nàìjíríà lápapọ̀ kó máa dùn kó máa lárinrin ìlú gbogbo wa náà bẹ́ẹ̀ ọ̀làlá ìlàhà ìlàlá èyí tá a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ lẹ́nìí èyí tá a fẹ́ fi tara wa jí ẹ̀kọ́ ayé ni ẹ̀kọ́ ẹ̀sìn ni kìí ṣẹ̀kọ́ ẹ ayé nìkan kìí sì ṣẹ̀kọ́ ẹ̀sìn nìkan bọ́ ọ bá dì í mú sinsinsin ó ayé rẹ̀ kódà bọ́ ọ bá ń ṣe bísínẹ́sì ọ làmìlàaka ọ dẹ̀ rọwọ́ yọ nínú bísínẹ́sì yẹn jà àwọn malakeji òun ni pé value ti gbogbo gbogbo ńlá ká ìlọ́mọ Islam gangan tó wá gbìn sára wa mùsùlùmí yàtọ̀ transparency gbogbo ọjọ́ tá a bá fẹ́ bá corruption jà ìwà jẹgúdújẹrá gbílù ìṣerí yìí kọ̀ dáa ẹjẹ́ abábàjẹ́jà nínú tá a gbọ́dọ̀ gbógun ti ní àìsí transparency nínú gbogbo tá a bá ń ṣe nínú gbogbo àjọṣe wa àjọṣe ọlọ́run àtànẹ́bí sallallahu alayhi wa sallam olúwa fi transparency sí fáwọn mùsùlùmí ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ olúwa ni tolúwa nífẹ̀ẹ́ sí ju èmi lọ ó fẹ́ràn rẹ̀ jù wọ́ lọ ó fẹ́ràn rẹ̀ ju gbogbo wa lọ tòun ti bẹ́ẹ̀ ṣé àwa lè lérò ìpè tá a tọ́lọ̀ bá fẹ́ bá anabi sallallahu alayhi wa sallam wí lérí àṣìṣe ṣó yẹ kó já àwọn ọmọ ọmọ sí ṣó yẹ kó máa já àwọn ọmọ sí pé tó anabi ṣe nǹkan báyìí kò tẹ́ ọlọ́run ọba lọ́rùn aláyọ̀ ọlọ́run ó tún sọ fún wa ní Qur'an anabi sọ asálà mò ń lè rò pé kíní kan lọ dáa jù kó sì jẹ́ pé mi lọ dáa jù lọ èyí tá anabi bá wá mú olúwo wà correct yẹ correction yóò ti wá wá nù kúránì anabi yóò ti wá deliver rẹ̀ wa lọ́wọ́ báyìí à ń kà á dè ní eléni anabi tá à ń pọ́nlé tá à ń bàbàrà àwọn correction tọ́lọ̀ ń ṣe fún à ń ké nínú kúránì dè ní eléni olúwa ní abẹ́sẹ̀ anabi fajuro o tu kọ́yìn anja ahùlá àmọ́ nígbà tá a pójú wá bá a pé ṣe wáàsí fún mi ọ̀gẹ́gẹ́ gbà àwọn náà làwọn olówó ní ṣe wáàsí fún mi àwọn bọ̀rọ̀ kìíní yẹn ní ṣe wáàsí fún mi ànábì wá fajúro kò dáfọ́jú lóhùn òun kéde mójútó àwọn olówó yìí náà tán bá gba ìsìláàmù àyèmọye ni ó gba ìsìláàmù látara wọn olúwa ní má ṣe bẹ́ẹ̀ mọ́ owó kọ́ lèmi ń wò wàmọ̀ yudrika la'allahu yazakka ẹ kó ẹ̀mí la fẹ́ kẹ́ jìrì kìí ṣe bó lẹ̀mí òun ṣe ní màtíríà sí láyé gbogbo owó wọn ò nítumọ̀ oyè ò nítumọ̀ olúwa ń kọ́rẹ́kìtì ànábì ayé àwọn ti sọ̀kalẹ̀ láti Mọ́kà ànábì sì tún lu ọdún mẹ́wàá gbáko Mẹdínà àwọn èèyàn ń ké sí ilé tí tó fi kú ni àṣìṣe ọjọ́ sí tó ti tọ́lọ̀ ti kọ̀rẹ́kìtì ẹ̀ tó ti forí ẹ̀ jẹ́ àná wọn tún wá ń kà á sí ilé tí ànábì ọ̀wá pé ẹyọ eléyìí kú ẹ má kà á mọ́ ẹ dìlítì ẹ̀ nínú Kùránì transparency nù transparency nù kí ẹ má hide kankan dẹni ni à ń ka àyà o àyà mi tún pọ̀ bẹ́ẹ̀ tó lùwà fi kọ̀nẹ́tì ànábì ẹ wọn ni yà á yọ ànábì yìí lima tuharrimu ma ahallallahu laka ìwọ òjíṣẹ́ èyí ṣe tó fẹ́ sọ tọ́nà ṣe lẹ́tọ̀ọ́ fún ọ tó sọ ọ́ déwọ̀ tabtaghi mardata azwajik nítorí o fẹ́ rí yọnu àwọn ìyàwó rẹ correction yẹn à ń ka dè ní eléni tabaka àtùgbàládà àdọ́mọ àlìjẹ́nà tabaka kùránì níbẹ̀ abẹ́rẹ́ nǹkan a sì ń bá bàrà nábì ibi tó lù wáyé sí correct yẹ à kò pé ayọ́kùnrin bẹ́ẹ̀ transparency nù lọ́lọ́run fi bá wa lò lẹ́sìn wa fi ń bá wa lò ọlọ́run wa fẹ́ ká fi bára wa lò ká fi ṣayé torí tá a bá ti lo transparency àti pé corruption kọ́ mọ́ bọ̀ wá kọ́dà bó bá jẹ́ nú bísínẹ́sì ló ń ṣe tí ó ti sí proper disclosure ẹ̀yin ara yín jẹ́ ẹ dára yín láàmú nínú ìlú bàbá rògùn wọn kọ ingredient tí wọn fi ṣe síbẹ̀ disclosure nìyẹn wọn dọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ kódà ìjọba ló tún fọ́ọ̀sì wọn àwọn regulator fọ́ọ̀sì wọn pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ ingredient síbẹ̀ torí ẹni tó bá ní allergy àbí nǹkan kan bẹ tí ò bá lára mu nínú tẹ̀ fi pẹ̀lú ogun bọ́ọ̀ra gálà lásán tó fẹ́ jẹ́ wọn kọ ingredient yẹ síbẹ̀ bọ́ọ̀ra yogurt wọn kọ ingredient yẹ síbẹ̀ pé àwọn nǹkan tá a fi pẹ̀lú ẹ̀rẹ́ o transparency nù ńlọ lè má yé gún ńlọ lè jẹ́ káyé ọwọ́ káyé wó rọrùn níbi gbogbo àjọṣe wa pátápátá bàbá ń tà bàbá ń rà lọ́wọ́ ara wa ìyẹn jẹ́ tálágbàdo yẹn ọ̀jẹ̀ ìyẹn jẹ tí wọ́n yàn ọ́ jẹ ní filling station níbi tó tẹra petrol tí wọ́n fàtẹ́gùn sínú mọ́tò fún ọ tán láwọn ti ta petrol fún ọ torí aláìsí pé atẹ́gùn lásán ni wọ́n ta petrol àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ìyẹn jẹ táwọn èèyàn ti fojú ìpọ́ nọ́mà ọ́nọ́mà ọ́nọ́mà ṣẹ́jọ́ ìjọba ń gbogbo ẹ̀ ṣẹ́jọ́ ìjọba ń gbogbo àbáwọ̀ ọmọ nàìjíríà náà ti fẹ́ kí ìlú wọ́ dà anábì sallallahu alaihi wasallam ọkà ẹnìkan mọ́nú ọjà ẹ ọwá ń ta oúnjẹ oko yìí tó ti bàjẹ́ sísàlẹ̀ àwọn yìí tómi ti tómi ti rìn oko sísàlẹ̀ ọwọ́ akó yìí tó gbádùn sókè anabi wa fura anabi wa tọwọ́ bọ̀ sàlẹ̀ lànàbí wa rí i pé kàrin dẹ́gbẹ́ ní bẹ nísàlẹ̀ anabi ní a ah, èyí ṣe tó ṣe báyìí ó wá bẹ̀rẹ̀ sí ni máa bẹ̀bẹ̀ ẹ òun sá ni kó òun tó jí omi ti dà sí ọjọ́ lòun tó òun sì ní tó wọn jẹ lòun fún wa ní kó wọn dà bí ọgbọ́n anabi ni má dà bí ọgbọ́n mọ́ mangashana falisa minna gbogbo ẹni tí ń bá ń jà ẹni tí bá ń jàǹbá wa kì í sara wa ẹni bá jàǹbá àlúwo yìí sọmọ ìlú rere tó bá pọmọ nàìjíríà kan lẹ́kún tó pọmọ kwara kan lẹ́kún tó yàn jẹ tó ṣe bó smarti nínú àwọn tó bilẹ̀ jẹ́ tó bàlújẹ́ tí ìbínú ọlọ́wọ́n ọba fi ń sọ̀kalẹ̀ sínú ìlú lọ́wà yẹn béèrè ìbínú ọlọ́wọ́n ọba ni owó tó bá kó jọ nípasẹ̀ jìbìtì nípasẹ̀ ẹ̀rọ nípasẹ̀ pé dabarú tó bá ṣe bó soríire rẹ̀ lẹ́ni ọ́ padà sunkún rẹ̀ bọ́pẹ́ bóyá ṣe bóun náà ló fi sanwó iléèwé àwọn ọmọ ẹni tó jẹ gbèsè tí ọ̀fẹ́ san tó tún ṣàṣà síṣẹ́ ni tó jẹ gbèsè ń ya wèrè ń pé kó rìn lọ ń pé kó kú kọ́mọ̀ rántí mọ́ owó náà lọ fẹ́ fi jèrè ọmọ ọmọ tó fẹ́ rán ọwọ́ wọn tán ọdọjọ tó fẹ́ náà sẹ́lẹ̀ jẹun wọn ọwọ́ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ò fi tọ́ wọn náà ń padà ń bọ̀ wá àbọ̀ ń bọ̀ wá kò ní yí ọ ni nígbà tẹ́kùn rẹ bá wá dé ọ wá wá tó ṣe fọlọ́wọ́n ọba tì í pé irú orí ibú wo ló ṣe tó tó báyìí tó kí tó báyìí níbi ìjẹkújẹ níbi haram wípé ká máa jẹ gúdú ká máa jẹrá ká máa pa àwọn èèyàn lẹ́kún tọ́pọ̀lọpọ̀ wa ń fojú di tá a ṣe bí bí situation nàìjíríà ṣe rí lé ní ó ti justify ká máa jẹ jẹkújẹ lọ kí alukó máa jẹ bọ́ bá ṣe rí àbọ̀ ń bọ̀ wá o àbọ̀ ń bọ̀ wá o bọ́lọ́pàá ẹ́ bọ́lọ́pọ̀ ènìyàn bá mú ọlọ́pọ̀ ọlọ́run ń bọ̀ wá mú ọ lọ́jọ́ iwájú anábì ní màǹgáṣà ni gbogbo ẹni tó bá ti gbẹ́ngbẹ́n kó máa jàǹbá wa fàlẹ́ ìsàmínà ò kì í ṣara wa má bá ń tò sí sáfù ẹni ìyọnu ẹni ìkẹ́njọ́ àkìyàmà ò ní ríbi tò sí sáfù anábì sallallahu alayhi wa sallam nítumẹ̀ anábì sallallahu wo àwọn tán ẹ bilkiyari ẹni ẹlẹ́tọ̀ mi ọ̀rà mọ́ ẹlẹ́tọ̀ mi ọ̀tà mọ́ onímọ̀ ẹlẹ́mi ẹ̀tẹ̀fọ̀rọ̀kọ̀ lókùn ìgbà tẹ̀ bá ti túká ní location tẹ̀ ti ń rà tẹ̀ ti ń ta náà mi ọ̀rà mọ́ mi ọ̀rà jà yìí mọ́kọ̀ tẹ̀ mi lọ́rùn mi ọ̀tà mọ́ ẹ mọ́ mú oyin lọ anabi ni àmọ́ o wà ń báyànà wà ń sàdàkà wà báyànà táà méjèèjì bá lè sòótọ́ fúnra wọn pé ṣé orí mọ́tò tí mo tẹ́lẹ̀ tà fún ọ yìí ẹ̀mí iye báyìí gbà yìí iye ìgbà báyìí mo ti fi ní accident rí mo ti fix àwọn kankan báyìí lára ẹ̀ rí mo ti tọwọ́ bọ ẹ́ńjìnì ẹ̀ rí kì í ṣe tuntun Tòkunbọ̀ ni ó kàn ó kàn dàbí ìgbà kí báyìí báyìí kó o sọ gbogbo láì fi ti ń bẹ ń bẹ kódà bó bá ṣòwò kékeré wọn padà rà á lọ́wọ́ rẹ̀ tára ayé ń bí ọ̀dẹ̀ yà ò ní ẹ wàsọdàkà tẹni tó fẹ́ rajà tẹni tó fẹ́ tajà tó sòdodo fúnra wọn bùrí kàláhùnmá fi bẹyàn hìmá ṣòro wo díẹ̀ tó dàbí gbà pé díẹ̀ nìyẹn tó dàbí gbà kọ́ dẹ̀ níyàn alibarika wọ bẹ́ẹ̀ kí ni jẹ́ alibarika yóò wúlò yóò bímọ rí nítorí pẹ́ńpẹ́ alibarika nù oore tó bá ní tó bá bímọ oore mí ní jẹ́ baraka torí yóò mú ziyada wa àlékún àti numuwu àti ìdàgbàsókè owó kékeré tó bí fàyàbalẹ̀ fún ọ owó kékeré tó fi tọmọtọmọ yẹn yariri ṣé kò lóore ju owó púpọ̀ tó fi tọmọ tán dààmú gbó lọ tó fi tọmọ tó dó ń jìbìtì tó fi dọmọ tó fi tọmọ tí ń pa ọ́ lẹ́kùn àwọn ọmọ tán sọ̀tà ara wọn ṣé kò lóore jù lọ anabi ni burika lahuma fi bay'ihima alibarika máa wọnú owó yẹn nǹkan mòrí ọba àkèrè tó ọba ti gbẹgbẹ àjẹgúdújẹra anabi ni àmọ́ wa nkátàmà tó ọba rò pé kọ́ kọ́nsíìlì òdodo kọ́ fọwọ́ bu ọjà lójú kọ́ yan ọmọlàkejì jẹ́ kó o ṣe bí ìgbà smart gbowó olówó sá lọ àbò purọ́ gbowó ọ̀tàn yẹn dowó kò sí transparency ẹ kàtàmà ẹ bò ó ẹ kọ̀nsílì ọ̀rọ̀ ẹ ṣe ṣe ṣe disclosure tó nọ́mà fúnra yín ànàmì mọ́hìkọ́ ti barakatu mẹ́bẹ̀ẹ́hìmá wọ́n yọ àlùbáríkà kúrò níbi kátàkárà yín wọ́n yọ àlùbáríkà kúrò níbi kátàkárà yín tá a bá lè gbẹ́gbẹ́ ká máa ṣe disclosure nípa ètò ayé àwọn tí ọ̀mọ́ lọ́hùn ní sẹ́kúlà tí wọ́n ti ẹ̀gbá ìpọ́lọ́hùn kan ń bẹ àwọn gan sọ̀rọ̀ disclosure àti transparency wọ́n ṣe é ní dandan tó rán mọ́ pé ayé ò ṣe é gbé gbádùn láì sí mbẹ̀ tá a bá ní transparency ayé ò ṣe é ṣe gbá ayé ò ṣe é ṣe gbádùn wọ́n á ní regulator o ẹ wọ́n impose lórí company yìí pé ẹ gbọ́dọ̀ mọ́ disclose fáwọn èèyàn ingredient àbí kódà bọ̀ fẹ́ ra shares sí company regulator yóò sọ di dandan fún wọn kán sọ gbogbo táwọn ní eh, financial details. sí wọn wọn gbèlè ọ lọ́wọ́ financial strength wọn wọn tún wá sọ fún wọn torí pé wọ́n lè jẹ́ tó understand pé ibi tá a kù sí rè o àwọn nǹkan tí ń dún kòkò mọ́ wa nú ọjà rè o ó ṣeéṣe ká tọ́ bá ra ṣíẹ̀sì ó ṣeéṣe kó o mọ nǹkí ọlọ́sì tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ gbogbo àlàyé yẹn pátápátá ni wọ́n fi sínú ìtí wọ́n gbèlè ọ kó o tó ra ṣíẹ̀sì company wọn àwọn rẹgulétọ̀ ní ọ̀fọ̀ sí wọn pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn òkúkú fọlọ́run sínú ètò bẹ̀tù wọ́n mọ̀ pé táyé ọba gbádùn táyé ọba dá a bá ti gbọdọ̀ ṣètò ní. Sayyidina Umar radiyallahu ta'ala anhu akẹ́kọ̀ọ́ transparency láre ó fẹ́ nìkan ṣe gómìnà ní ìlú Bahrain ìró wa tẹ Umar létí pé ẹni tóun ní kọ́ mọ́ mójútó lu Bahrain Umar ní olórí alápá olórí àpapọ̀ ẹ́ eh? adarí àpapọ̀ gbogbo ilẹ̀ islam pàápàá ó wá fẹnìkan ṣe alámòjútó ìlú bahrain kí mọ́ lọ pé mọ́ lọ ti ń iro wa tẹ̀ wọ́n mọ̀ létí pé ẹni ọmọ fi síbẹ̀ ọmọ ti ní jẹgbẹjẹgbẹ owó ẹ bá mọ iye ẹṣin tí ń gùn mọ iye aṣọ ti dọlọ́lá ó ti dọlọ́lá àwọn láti síbò ẹ lọ kí sí wa sì bahrain ó ní torí pé mo rántí dáadáa ó clear níjọ́ tí mo fẹ́ fi ẹ́ jẹ aṣáájú nílùú bahrain bàtà lásán kò sí lẹ́sẹ̀ rẹ̀ ó rówó ra bàtà níjọ́ tí mo fi ọ́ jẹ aṣáájú nílùú bahrain ìmọ̀ ló ti rówó tó pọ̀ tó báyìí sọ tó ń ṣe fún mi umaru sì yọ lóye ṣẹ́yìn kí n táwa ń pè ní declaration of asset lé nínú pé ó fẹ́ jẹ gómìnà ó fẹ́ jẹ president ó yá wá declare asset rẹ̀ umaru náà wá jọjì ẹ̀ based on kí ló mọ̀ nínú kí ló ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbòòrò yìí ọyọ́ o ọyọ irú ntá ń fẹ́ nìyẹn ntá ń pè ní disclosure nù ntá ń pè ní ṣàfàfíà nù pé ṣàfàfíà pé ká wà transparent lórí ntá bá kódà bọ́ ọba ń ṣọ̀rẹ́ bá a bá ń fi lọ́kọ láya tí ọba sí transparency bẹ́ẹ̀ á jà ó ní trust rẹ̀ ń pẹ̀lú tá à ń tẹnu mọ́ please eh, eh, brother trust me believe me i'm being honest believe me bó mo ti fẹ́ believe rẹ̀ tí ọba ń kàn sí lì ọ̀rọ̀ òun fọ̀rọ̀ sábẹ́ àhánsọ fún mi ó ní gbà ọgbọ́n. ẹni tá a bá fọkàn balẹ̀ sí ẹni tá a bá tọ́ sí níbi àbáṣe wa gan láàrin lọ́kọláya ó gbọ́dọ̀ jẹni tóun náà fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fún wa ó gbọ́dọ̀ jẹni tóun náà wẹ̀ tó yán kankan tó transparent pẹ̀lú wa. ala nabi sallallahu alayhi wa sallam ń bẹ́ nìkan sọ̀rọ̀ njọ́ kan ní obìnrin wa ṣe bí ọwọ́ àsìkò tí òkùnkùn ṣú sàábì kan wá ń kọjá lọ lọ́ọ̀kan ọwá ṣèṣe pé òun rí ànábì pẹ̀lú obìnrin àmọ́ tún ṣèṣe pé ah, òun fẹ́ disturb wọn ṣàkọ́ ọ́tà ànábì wa kìí sí pé mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ànábì ni Hafsa ìyàwó mi ní bá sọ̀rọ̀ olóhùn ah, òróró kúrò ànábì ni kó o má bàa rú náà ló jẹ́ ń sọ fún ọ pé inna shaytana yajri fil insani majra dami àṣetáni tó ń wò yẹn gbogbo bíi tẹ́jẹ̀ ẹ máa sakuléètì dé tí máa fòlòdé láàárọ̀ ọmọ ènìyàn ẹni ṣètáni náà máa dé ṣètáni lè gbèrò kúrò wá sí ọlọ́kàn anabi wà transparent ó fi transparency àti disclosure bá sábẹ́ yẹn lò kó lè gain ní trust rẹ̀ ó ní trust rẹ̀ ó wà transparent bó ló ṣe fẹ́ rọ̀ mí lọ́rùn wọ́gbọ̀n help mi láti lè trust rẹ̀ ni Umaru fi ní nínú ètò gbogbo àwọn tó yàn lóye yóò máa bi wọn mi ní àyìnà lákàhádà yóò máa béèrè asẹ́ẹ̀tì wọn kí n bolo ti rélé yìí mo gbẹ́ pọ̀ rẹ̀ ṣe ń bolo ti rówó yọmọ àkáǹtì wọn a gbọ́dọ̀ ní nínú ètò ìgbésí ayé wa adọ̀ni adọ̀dọ̀ni níbi kátàkárà wa àti ìbálòpọ̀ wa láàrin lọ́kọ àti láya láàrin ọ̀rẹ́ síra wọn ní Islam fi dógùn táwọn kankan táwọn obìnrin máa ṣe tí ẹ fẹ́ gbọ́ ẹ àwọn kàṣẹ wà wọ́n kà sí tọ́jú ara àmọ́ ó ti mú à ń ṣe ìdàrúdàpọ̀ dání ó ti mú à ń ṣe kí ìdàrúdàpọ̀ dání kíyàn ó ṣe bí plastic surgery pé mo ní pírọ́blẹ́mù kan lágọ̀ọ́ ara mi tó bá jẹ́ sí pé nítorí pé àlàáfíà yẹn ò tó bó ti yẹ ọ wá fẹ́ ṣe kò sábúrú mbẹ́ o àmọ́ mo kàn fẹ́ fi tọ́jú ara mo fẹ́ fi rẹ́ra mi lẹ́wà ẹ ẹ bá mi fa irun ojú mi yìí kúrò mbẹ́ ẹ wá bá mi tọ́ mi sí yọ máa dàbí gbà pé mi ìtàn tọ́ sí yẹn ni ọba mi wálé ayé ọ̀tàn mi ni èmi tí mo fẹ́ fi ọjọ́ mà o fún mi ní disclosure o wà transparent pẹ̀lú mi ìwọ náà corrupt yìí tẹ́lẹ̀ máa ń pè corruption ìṣòro nàìjíríà ìwọ gan jẹ́ kan nínú corruption nínú corruption tí islam bá jáde kí wà transparent jẹ́ rí bó ṣe rí bọ́lọ̀ ti dá ọ gan àmìgbà tó lọ lo bra àwọn bra kan tí mọ̀ dàbí ìgbà pé ọwa èmi wá ṣe bí watermelon mo kówó lé lérí èmi ò bá pọ́sàn wẹ́wẹ́ ni mo wá fi ọwọ́ lé tán mo rí aláìsí pọ́sàn wẹ́wẹ́ ni mo kówó lé lérí o ti tàn mí jẹ kò sí disclosure kò sí transparency ń bẹ àáfẹ́rún kúrún ibi ìdájọ́ tó bọ́ sí náà nù léyìí tó bá ti di pé o ti tàn mí mo ti ṣe bí bọ́lọ̀ ti dá ọ ní kó tó wá di pé nígbà tí mo fi ọ wọlé tán mo rí pé ọ̀gbọ́ òfò <laughs> mo kà sára gidi ni mo kó mo mo mo mo kó lé lérí mbẹ gbogbo kinní wọn yẹn nítorí ìtànjẹ àti àìtẹ́lọ́rùn pé bọ́lọ̀ ti sọ̀rọ̀ mi ni mo fẹ́ mo fẹ́ yíra mi padà ń tipa mo fẹ́ yí ìṣẹ̀dá mi padà ń tipa ní Islam fi ń dógun tì í wọ́n ti bá a débi pé wọ́n tún wọ̀ kan sí pàǹtì kan tí ó dàgbà pé wọ́n ń wọ̀ dín nísìn gbogbo àwọn wọnran wọnran wọnran wọnran bẹ́ẹ̀ Islam gbógun tì í nítorí àìsí transparency ń bẹ bẹ́ẹ̀ bá fẹ́ra yín lọ́kọláya ọkùnrin ò gbọ́dọ̀ purọ́ kó máa sọ pé bàbá mi ló ní company ti ń bẹ mi báyìí mo ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ ní oil and gas company nítorí nǹkan ọ̀fẹ́ fẹ́ yàwó kó wá ṣe bírú rẹ̀ tọ́ ìyàwó tó fẹ́ fẹ́ náà òun náà gbérọ́ wọlé bóyá làbàmú ń bẹ lójú rẹ̀ àbí làágọ̀ ń bọ́ lọ́kọ ó lọ lo àwọn foundation tó máa fi bojú tí ò ní ọmọ dúdú di funfun ó di pupa dúdú tó bá fẹ́ sọra wọn dà pẹ̀lú foundation ìwọ náà rárá kura wọlé ẹjọ gbéra yín mógùn ni kò sí disclosure kò sí transparency ó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa corruption ní tá a dọ̀dọ̀ bá jà ní gbogbo level individual level wa ọ̀rẹ́ tá a bá fẹ́ bá ṣe tá a bá fẹ́ gain trust rẹ̀ ó ní ìdíkòun náà wà transparency sí wa ó ní dìkóhun náà mọ́kàn sí ìlì kankan ẹnu bàbá sheikh abdullahi salah ti kọlọmbà àsàlékún kẹwọn ẹnu ọmọ ti gbọ́tàn sheikh adam tí wọ́n ní bàbá sheikh adam jọ wọn bẹ láyé ẹnìkan bá sọ fún wọn pé bàbá wàláhì ọlọ́run rá níyàmí sí mi ọlọ́run rá níyàmí sí bàbá níyàmí òbúrú sí ọlọ́run rá níyàmí sí sheikh adam ó ní n ti ń dìjà náà nù jẹ́mi náà mọ̀ ẹ́ rí mẹ́jọ ojú ọlọ́run nìkan ni ọmọ ará níyàn rẹ̀ sí mi àìjẹ́kẹ́mi náà orí òun ní ń dìjà tẹ́mi bá rá níyàn rẹ̀ sí mi ní ṣiṣẹ́ wàá bínú nù transparency ṣe pàtàkì tá a bá bára wa lò tá a bá fẹ́ bára wa rẹ dáadáa tá a bá tajà tá a bá rajà wọn á sọ fún ọ nísìnyí pé gbogbo ẹja tí ń bẹ nínú odò yìí mo tà fún ọ ẹja mélòó mo mọ̀ tí ń bẹ ń bẹ wọ́n náà wá wọ́n náà wá ya amúgùn débi kó wá rí kẹ́ odò tí ń sàn tí èso odò tójú ká kí ó kéé ó dà pé ó ṣe ó ṣe estimate odò tí ń sàn wọn á lo ẹja tí ń bẹ nínú odò yìí gbogbo odò kùn yìí mo tà á fún ọ jìbìtì ni ẹyẹ tí ń fò ní gbogbo òfurufú sánmọ̀ yìí mo tà á fún ọ jìbìtì ni islam dógun ti gbogbo irú nǹkan bẹ́ẹ̀ nítorí àìsí transparency bẹ́ẹ̀ àbò fún yàn níṣẹ́ ẹ ọmọ àbúrò rẹ ọmọ ẹ̀gbọ́n rẹ nípa àwọn ọmọ lo lọ University yunifásitì be rẹ kọ́ọ̀sì wo ló ṣe business admin mo ṣe kí sì ló gba parí ní first class no clever o ah, baba rẹ sọ fún mi pé òun wá ṣe sọ wá join the company mi òun náà sì wá ó application wa ẹ ṣe interview fún ẹgbẹ́ àṣìṣe kó mọ̀ wá sí iye tẹ́ ẹ fẹ́ mọ́ san fún olóṣooṣù nínú kọ́ńtíráàtì tẹ́ sáìnì pẹ̀lú ẹ̀ ló kọ wípé a ṣe bọ́ máa wá ní àwa látọ̀ dàdú òun náà ń béèrè pé yẹ́sà kí ni kí n máa expect sà ojú ń tì òun náà gẹ́gẹ́ bí ará ilé tó ti dààmú dààmú wáṣẹ́ kí wọ́n pe anything ni òun ò sáti ẹ̀fẹ́ jòkó ńlé mọ́ irú ẹkùn lu wa dá ọkọ̀ nàìjíríà o wọ́n kàn tìyàn bọ́nú iṣẹ́ wọn ní sọ táwọn fẹ́ máa san fún kò sí transparency kò sí disclosure haram ni kí wọ́n sign irú contract bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ń fi yẹn manipulate àwọn èèyàn tẹ́ ẹ bá ń fi yẹn ẹ exploit àwọn èèyàn tẹ́ fi mú wọn lẹ́rú yóò wá dìgbẹ̀yìn oṣù owó tó fi wọ mọ́tò wá bí iṣẹ́ gan lè lé ní fifteen thousand lóṣooṣù á dìgbẹ̀yìn oṣù ẹ̀kan ká twenty thousand kan kò lè lọ́wọ́ ọ̀gá ṣe ṣe mistake ni ah, twenty thousand yóò kó ran kankan náà ah, ẹ̀yin ọmọ ẹ̀sìn ẹnu yìí ti fẹ́ o ah, níbi kan nìyẹn ti máa ń bẹ̀rẹ̀ irú twenty yẹn náà gbà tẹ́mi gan fi bẹ̀rẹ̀ iṣẹ́ haramu ni gbogbo orú nǹkan bẹ́ẹ̀ ẹ transparency ṣe pàtàkì kódà bọ́sẹ̀ àbúrò rẹ lọ fẹ́ bẹ̀ ń ṣe àbúrò rẹ kọ́ṣẹ́ kápẹ́ńtà oníwàbọ̀ kanlé sọyẹ tó fún láti bẹ̀rẹ̀ kò sí pé a bá parí táwọn wa sọ̀rọ̀ lérí owó ẹ padà jàtúkà ẹ gbọ́dọ̀ tẹ́ bá sílì contract nínú Islam gbogbo orígun contract gbọ́dọ̀ pé èmi tí mo fẹ́ gbéṣẹ́ fún ọ ìwọ tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi èyí tí o fẹ́ gbà iṣẹ́ tí mo fẹ́ gbé fún ọ kí gbogbo olójútu kó padà dìjà kó padà di wàhálà láàrin wa ìyẹn náà la ní àwa fẹ́ràn ara wa létí ọlọ́run ká fẹ́ràn ara wa létí bó láti gbé ayé gbádùn bó láti ṣẹ̀sìn wa gbádùn transparency ṣe pàtàkì nínú òwò rẹ nínú bísínẹ́sì rẹ tó ń ṣe gbogbo bó bá ti lè kó kéré mọ́ rí i pé òdodo má jẹ́ kó já lẹ́nu rẹ ní gbogbo gbà kódà bẹ́ni tọ́ ọba ń bá díìlì ọba tí èwú lè bùkátà sódodo òun sọ ọ́ fún jọ́ mọ̀ nípe tó ń tí mo fẹ́ tà fún ọ bó ṣe ríre o bó ṣe ríre o bó ṣe ríre o gbogbo àlébù tí máa ń bẹ̀ ń bẹ̀ sọ ọ́ tó bá dúró díẹ̀ náà lọ padà rí gbà ń bẹ̀ yóò lálùbáríkà ó fi rọmọ tọ́ ó rí nǹkan rẹ fi ṣe yóò bímọ lémọ fún ọ yóò di nǹkan rẹ fún ọ wọn náà mọ̀ pé ẹ̀mí rẹ balẹ̀ ń gbáyé gbádùn kódà bó wò pọ̀ lọ́wọ́ rẹ ẹ̀mí rẹ ọ balẹ̀ ò ní mọ lálàkàlà àwọn ìgbà tó o bá ti fọ ní irú ọ̀nà rọ́kówójọ tó fi kọ́là jọ ó jìyà rẹ̀ láyé kó tuntun wa jẹ tìjú àkìyàmọ́ ọlọ́mọsí àṣọ wa ń bẹ̀ ìlú wa ìlú Kwara ọlọ́mọdé ó Nàìjíríà lápapọ̀ ọlọ́mọba túnṣe mọ́jẹ́ ó o gbogbo wa tá à ń jẹ parapọ̀ jẹ́ nàìjíríà ọlọ́run tún wá ṣe àwọn olórí wa tún wọ́n ṣe àwọn ẹlẹ́mù tún wá ṣe mọ́jà àbàjẹ́ ìjọ enetsud ọlọ́mọdé òtúká ẹ̀ wọ́n ti ń gbé dáadáa sí ọlọ́mọ yìí wọn padà sáìdá ọ̀làlá ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifun wa ala al-mursalin wal